الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد insha Allah a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ láti inú àrùsọ́lá títí ní àbíjọ́dọ̀ tẹ́rawa rahmaullah ta'ala wọ́n ní ويجمع الذهب والفضة في الزكاة kódà tí rírà a máa pápọ̀ láti lè fi yọ zaka فمن كان له نية درهم أن تبني 100 درهم وعشرة دنانير ثلاثين دينار نوع فليخرج من كل مال ربع عشر كل 140 níbi ìkíní kejì wọn gẹ́gẹ́ bí nǹkan tí a ti ṣe lálàyé tẹ́lẹ̀ fíìvà òun ni owó tí wọ́n máa ń ná ní àsìkò anábíwá Muhammad sallallahu alaihi wa sallam àti àwọn àsìkò tí ó wá lóyún rẹ̀ bákan náà wọn 200 dirham tó ń ṣe dédé 595 grams ní òṣùwọ̀n wa kò ní sọ́tọ́lọ́wà wo nǹkan tí afọ́ adárúkọ wọ́n ní tí ẹni ẹ bá ní ní ọ̀sùn dirham tó bá ní 100 dirham tó túnmọ̀ sí pé ìdájí iye tó yẹ kó ní owó sílvà lónìí bákan a ní wọ́n mọ́ náwó góòtù láti ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam owó góòlù tí zaka dinara twenty dinara twenty dinara o ṣe eighty five grams ní àsìkò tí wáyé tó túnmọ̀ sí wípé aṣọ́rọ̀ títà náà rí tí àfáà dárúkọ iye tí zaka òun làfà mẹ́ṣọ́n so ó ní ìdájú etí kàkáwọ̀ níbi gold ó ní ìdájú etí kàkáwọ̀ níbi silver àfà ní kò jẹ méjèèjì papọ̀ kó jẹ méjèèjì papọ̀ àti ìta wá wò ó ìpẹ́ká ṣe calculation èyí tí àfà ń ṣe lálàyé fún wa tí a bá tún 5.5 grams ta sí ọ̀nà méjì 5.5 gram of uh, silver tí a bá pín sí ọ̀nà méjì yóò mọ̀ fún wa ní 297.5 so ẹni tó ṣe pé ó ní gold ó ní silver silver tó ní ìgbà tó wùn án tó wé rẹ̀ wọ́n ló wé 297.5 àbí ká sọ 298 grams ló wé ó túnmọ̀ sọ ni ẹ ti ní ìdájú etí zakawon bíi tí wà káwárẹ̀ wo ti gold a ní eighty five grams so ẹni tó ní ìdájú rẹ̀ a sọ pé ó ní nǹkan bíi forty two point five ní gold tó wọ́n tó ní so àfáà ní méjèèjì rẹ̀ ní kó pa á pọ̀ láti lè fi yọ zaka so uh, forty two point five grams àbí bí bẹ́ẹ̀ lọ díẹ̀ tó bá ní lọ́wọ́ nígbà tó mú ọtí ní góòlù tó nílé yóò ṣe kí yóò yọ one over forty yẹn yóò yọ one over forty tó wọ́n ti pè tàwa ní káwò yẹn àǹtẹ̀lé one gram ó lé díẹ̀ yóò yóò gbé kúrò bí forty two point five grams tí ó ní lọ́wọ́ bákan náà sábáníká wo 298 grams àbí 297.5 àbí kẹ̀kẹ́ tó ní lọ́wọ́ sábáníká wo iye ìní tí ó gbé kúrò ń bẹ́ so a rí ìyẹn náà bí òǹkà yẹn ṣe tó náà èyí tàà nù nípẹ́ ní tó bá fi lè ní ìdájú iye tí zakawo ń di góòtù kò sí zaka lórí ẹ̀ ẹni tó bá ní ìdájú etí zaka wọ̀ níbi sílvà kò sí zaka lórí ẹ̀ torí pé kò sí wọ nìfọ́ọ̀mù góòlù sí wọ 85 grams bẹ́ẹ̀ ni sílvà yóò sí wọ 595 èyí tí a fà pè ní àtàbáníkàwò nǹkan tó sọ ààrẹ tí ó pè tàbí sọ aṣọ́lá tó gbà náà ní ó rẹ̀ tó sọ kí مئة درهم so مئة درهم kò tó etí kìíní wọ̀ aṣọ́láṣí gbàmìlà nílùú kò tó etí gbàkáwọ̀ wọ́n ìtàkùn àwa ní kí ó torí pé wọ́n wò pé ìdajì eléyìí ó ti wà ńlẹ̀ ìdajì yẹn náà ó wà ńlẹ̀ sọ̀rọ̀ wá méjì papọ̀ bí ìgbà tó ṣe pé èèyàn ní góòlù tí ó àbíyàn pípa tí wọ́n ní nígbà tó tó náà ni ó mọ̀ túnmọ̀ sí ṣùgbọ́n àwọn àfá kan pélé yìí wọ́n bá pé kí ni láàrù bọ́mú àfáàbò ìlẹ̀lẹ́fíṣọ̀ a nípa gold àti silver papọ̀ ìgbà tó o bá ti ní èyí tí ń sàkáwọ̀ ju gold àti sàkáwọ̀ ju ìgbà tó o bá ti ní sísàkáwọ̀ ju silver lórí ìlú ẹ̀yẹ ṣùgbọ́n èyí nítorí kí bàbá kó lè bá wọ̀ ọ́ àápàmì ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá ní rẹ̀ tí wọ́n tún rẹ̀ ní ayé náà ti góòtù lásán yẹn wọ́n tàbá nípa wọ kọ́rẹ́kì sàn náà nìyí nígbà kọ́là ń náà báyìí góòtù kọ́là ń náà báyìí à ń ná náírà à ń ná euro à ń ná pàǹpáì à níta fún ìyẹn àdẹ̀kùsílẹ̀ àlàyé fún wa ike a máa kọ̀ǹbá sí gold iye tó wọ́ sí yẹn a máa tẹ̀lé bá tiẹ̀ ní náírà títí ìgbà náà a máa ṣe bẹ́ẹ̀ sí i. so ní títí ẹ̀ máa ní lẹ́yìn ìwádìí tí wọ́n ta gíráàmù góòdù kan àní nǹkan tó ṣe pé ó ní púpọ̀ láti jẹ́ kiri tá a bá lọ sórí íńtánẹ́ẹ̀tì yìí a kan ká ipò gram gold in naira akátẹ̀sí yóò gbé wá fún wa price in gram gold in naira yóò do wá fún wa adẹ̀ yóò sọ karat tó jẹ́ ṣe twenty four karat twenty four karat la máa ń lò twenty four karat yẹn òun ni òṣùwọ̀n góòdù tí ó fẹ́ pure jù òun là á lónìí price tó bá fún wa and then multiply by 85 and multiply by 85 now uh, tàbá ní káyí ẹwọ bí ṣe ń sọ̀rọ̀ yìí náà kí ni tọ́lọ́ fún 28,000 23,349 multiply by 85

nine hundred eighty four thousand okay now ìtọ́kùn wa ní ó less than two million díẹ̀ ìtọ́kùn wa ó less than two million díẹ̀ èrò lẹ́ pé five gram kan of gold okay twenty three thousand three hundred and forty nine okay multiply by 85 198465 1,984,065 naira so nǹkan tó ṣíṣe láti gẹ́ẹ̀tì ni so eléyìí tàwa gẹ́ẹ̀tì báyìí fún èyí tó jẹ́ kàkà gold lónìí nìyẹn àti tàbá fẹ́ lo calculation gold èyí tó jẹ́ learning òun nìyẹn ẹni tí ó ní equivalent eléyìí lọ́wọ́ ní náírà tó ti tọ́jú ẹ̀ pamọ́ láti láti ẹ̀ òní ló wá pé ọdún kan lọ́wọ́ rẹ̀ òní tó pé ọdún kan lọ́wọ́ rẹ̀ ó wà lọ́mọ kí ni fáìlì góòdù yìí so orí wípé iye tó ń ní lọ́wọ́ ó tó tèlé fáìlì góòdù 85 gram ní ọjọ́ òní tí owó òun pé ọdún kan ó lè jọ̀la ní ìsìn tí price yẹn lọ sókè ó lè dọ̀túnla ó tún lọ sókè àbí kó wálẹ̀ so iṣọ́ tí owó kálukú ìjọ tó bá pé ọdún kan lọ́wọ́ rẹ̀ òun ni ó ṣe ìwádìí iye tí ó jẹ́ price gold yẹn láti òfin gẹ́ẹ̀tì iye tí gbàgbá tó jẹ́ ní ọjọ́ yẹn tó ìwé lè gba gẹ́ẹ̀tì ń tí a pè ní 1,984,605 fún títí òní ni kò ń ṣe fún títí ọ̀la ó lè bẹ̀lá ní ìpítàìsì méjèèjì fún tẹni tí owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ bí ọdún kan lóyìí òrìlé ìwà tó ní ti kálẹ̀ ẹ̀kẹ́ ní 2 million naira lọ́wọ́ tó ti tọ́jú sí báńkì láti bí ọdún kan àdílé rẹ̀ náà ló kó sí láti bí ọdún kan ó wá fẹ́ mọ́ ṣe owó àbí owó àbí zakawọ́ zakawọ́ torí pé tí mílíọ̀n náírà ní ó ti ẹ̀sì sí ju 1.98465 ó jù lọ so eléyìí sì ní ìṣe zaka náírà ní òṣùwọ̀n gold òun làmúwáyé náà tàbá nípa wo ti òṣùwọ̀n silver ṣe ń tẹ̀kẹ́ ìlànà àjẹ́ jù ní ayé àmúgbà Muhammad sallallahu alaihi wasallam tíbà tó jẹ́ 10 dirham 10 dirham òun àti 1 dinar ìkẹ̀kẹ̀ẹ́ ni wọ́n nígbà tí wọ́n ní náírà lọ́wọ́ tó fẹ́ exchange pẹ̀lú dọ́là ni so ní ìṣẹ́ni tó ní lápẹ̀jú ká ní nine dollars kan is equivalent to six uh, naira lápòjú ojú ẹni tó ní six naira lọ́wọ́ pẹ̀lú ẹni tó ní one dollar lọ́wọ́ ìkọ́kọ́ mẹ́rin tó láyé ànábọ̀ Muhammad sallallahu àtàwọn àsìkò tó wá lẹ́yìn ẹ̀bí ẹ̀mí ẹni tó ní one dinar lọ́wọ́ àtẹni tó ní aṣáratu dàráhì lọ́wọ́ iye kan náà nàjọ ẹni tó ní twenty dinar lọ́wọ́ tó ní ní àta dírìhàmì 200 dirham lọ́wọ́ iye kan náà jọ ní ṣùgbọ́n ẹjẹ́ ká kọ̀ǹfàtì ẹ̀ nísìnyí sí náírà káwò price silver ó ti drop àbí ká ní price gold appreciate gan gan so èló ni gíráàmù sílẹ̀ ọ̀kan báyìí gíráàmù sílẹ̀ ọ̀kan 250

153,000 naira, 301 naira. 153,000 naira. So bọ́ọ̀lù ìrìnàkẹ́ tó pọ̀ ju 153,000 naira sílé láti ìwé ọdún kan. Àbí báńkì ló tọ́jú ẹ̀ sí. Ó wá fi ọdún kan lónìí lọ́wọ́ rẹ̀ ni. Ó wá ló ń tọ́jú ṣúgbà ká owó ìfipọ́dún kan lọ́wọ́ ni o. Ṣúgbà ká wọ àbúgbà ká wọ̀ ọ́ ìgbà tó wá wo price silver orí gíráàmù silver kan èlò ló jẹ́ two n ten and fifty seven point eight five ló jẹ́ ó wá multiply by five hundred and ninety five so ó wá ń fún wa ní one fifty three thousand three hundred and one naira. a rí i pé difference yẹn pọ̀ mọ́ bàtà máa kọ́ sí gold táwa ní ká lo gold standard à ń one million naira and something thousand naira àwọn àlàfẹ́ lo silver standard yìí à ń sọ one and three thousand naira a rí pé difference yẹn pọ̀ sọ́tọ́ nígbà èèyàn kan lè dè lọ́rùn ṣẹ́gbà táwọn owó mi àbí kò wò ó òun ti tọ́jú owó yẹn láti last year ọdún kan ti lọ lórí owó yẹn lọ́rùn báyìí èló lówó yẹn olówó orí two hundred thousand naira data táwọn àbí wò ẹni tó bá ní standard gold la máa fi ṣe ìpìlẹ̀ ánígbà tó wò ó yẹn ẹni wọn máa sọ pé sílva fi ṣe ìpìlẹ̀ ánígbà kàkà wọ̀ wọ́n rà fúláyà nígbà Muhammad sallallahu alayhi wa gold àti silver. عشرة ترايب àti dinar wahid wọ́n ẹ̀kẹ́ ìfúra wọn bọ́mí sí orílẹ̀ náà nígbà tí ṣe kí ni ó ti depreciate góòlù ti appreciate láwọn afáà tí wọ́n sọ lónìí pé èwo ni ká standard so mostly àwọn academy àti àwọn bọ́dì àwọn àfá tó ṣe pé wọ́n a máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn nǹkan padà mú òní pé anytime any day kámúrù tó bá wà lẹ́tà lónìí nígbà ló wà lẹ́tà ó lè dọ̀la kó ṣe pé góòlù ló kìí fi ṣe ìgbà náà wá ti fi appreciate wọ́n bá bá ti gbé kalẹ̀ àti standard ìgbé ń tààtì mọ́ wọn zaka wa òun ní tó bá wà lẹ́fà nínú méjèèjì ní anytime any day so yóò jẹ́ pé a ti fi nǹkan kan lọ́lẹ̀ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bodies kan mójútó ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n mú so ló jẹ́ wípé wallahu alam ẹni tó nínú two hundred thousand naira tó tọ́jú pamọ́ bóyá báńkì ló wà ní àbí oko sílé ní ọdún kan wá lọ lórí rẹ̀ tó ṣe pé owó yóò di sí iye tó jẹ́ ní sọ́ọ̀bù nígbà tí ọdún kan lọ lórí ẹ̀ lápẹ̀bíyẹ a ní ní sọ́ọ̀bù ní òní ọdún kan láti láti ẹ̀ tó pẹ́ lóòní ló mú jẹ́ ọdún kan ẹni tó ní bí one hundred and fifty four thousand naira lọ́wọ́ ni takawo owó ni ẹni tó ti kọ́ ju one hundred and fifty four thousand naira àbí ti bẹ́ẹ̀ lọ ó ti sùn wá bẹ́ẹ̀ one million ló tọ́jú kò ṣáà less than one fifty four one fifty three thousand three hundred and one tí o bá ti less than kó ní standard silver ló ń fẹ́ lò zakari ọ̀nà rẹ̀ gbọ́dọ̀ péye tó àápọ̀ wípé kí n lọ yọ sí twenty five percent owó tí o tọ́jú pa mẹ́rin eré yìí jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àmàṣọ ṣùgbọ́n àwọn afá mi kan ní rárá o góòlù la fẹ́ fi ṣe standard sẹ́ńtẹ́rì góòlù la fẹ́ fi ṣe standard kẹfà sọ̀rọ̀ ọkọ̀ one point five million ìgbìyànjú kan ní one point million tó tọ́jú pamọ́ láti di ọdún kan a ní kò ṣe fún mi tàkó wọ̀ kí ló dé a ní torí wípé one million yìí were equivalent to eighty five gram of gold tí yóò bá ra eighty five of gold ní ti àbúfẹ́ta yóò máa ná nǹkan bí one point nine million plus àyẹ̀wò ẹ̀kọ́ náà ní ajẹ́ kí hundred náà èèyàn kan ní two million naira báyìí ó wá ló ń tẹ̀lé silver standard àmì ó lọ torí pé ìtókéré sí silver standard ní kí one fifty three thousand one fifty three thousand ó ló ń fẹ́ gold standard á ló lọ torí pé tó kéré jù ní gold standard ó ní one point nine million plus àbí two million ẹ̀ lòún ní ṣe léyìí láti lè fi mọ ìgbà wo ní kàkà wo owó tá a fi tọ́jú pamọ́ tọ́dún kan tó wà lọ lórí ẹ̀ ìgbà wo làá fún kóńdà káwọ̀ sẹ́ni tó ní góòtù standard ó lè mọ̀ sáfún ẹ́ bọ̀ tó bá ń parí pé owó yẹn wọ bí two million ní sàkátì owó yẹn rẹ̀ jì kó sọ pé gold program ṣe standard ó ti wọ̀ mo rò pé à ń reflect so láti mọ èlò ní ó jẹ́ ìsọ́ọ̀bù ètò sínkù ni ká lọ sórí íńtánẹ́ẹ̀tì ní ká gúgú rẹ̀ èlò ní price gíráàmù góòlù kan ẹ̀yìn náírà yóò fi wá fún wa ẹbí tí mo sọ twenty four karat òun la máa lò ádámọ́ a máa multiply by eighty five àti gẹ́ẹ̀tì tó jẹ́ ti góòlù ní ọjọ́ yẹn ti sílvà ní èlò ní gíráàmù sílvà kan ẹ̀yìn náírà yóò fún wa ní ètò máa jẹ́ a multiply òun by five tó fi fún wa níye tí ìyẹn náà jẹ́ sọ̀bọ̀ tó fẹ́fẹ́ bọ́ọ̀lù kọlá fẹ́ ní nígbà náà kọlá fi yọ zaka wa kìrẹ́ńkẹ́ tí ọ̀la ní pàfẹ́ yọ zaka rẹ̀ ní akẹfẹ́ ìmọ̀ bẹ́sìsì náírà ló ń lọ́wọ́ wa so but èlé lówó ti gbọ̀rọ̀ tó láti ọdún kan tí mo ti tọ́jú owó yẹn pamọ́ tí mo àfọwọ́ yọ iye tó máa jẹ́ mi ẹni ti pizza iye tí ó jẹ́ mi ẹni ti gold ó wá ní kí lọ méjèèjì advice pé ká lo silver eléyìí yóò jẹ́ ká tètè qualify fún zaka láti mọ ṣe kíni láti fún zaka jọ ọ̀ràn ìlú wa lórí at the same time yóò pé àwọn tí wọ́n bẹ̀rẹ̀ recipient of yóò yọ ìgbàkà àdìsẹ́ńtẹ̀ lára àwọn rẹ̀ sísẹ́ńtẹ̀ ìgbàkà pẹ̀lú náà wa nítorí ẹni tó tọ́jú ó ti tọ́jú kan ní 200,000 láti láti ẹ̀rọ ti tọ́jú ọ̀pá mọ́ ó wá pè ọdún kan lónìí a ní lọ́yọ̀ ìgbàkà 200,000 èló ní ayọ̀ gbogbo rẹ̀ one over forty rẹ̀ that is 200,000 divided by forty so show you ọ̀rẹ́ bọ́ ẹ̀ tó wẹ́rẹ́ owó rẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ divided by forty náà ni lọ́yọ̀ yẹn ṣùgbọ́n ìgbà tó ti wáyọ̀ zaka yẹn tó fún àwọn tí wọ́n qualify láti gba zaka àtúnwálóhùn náà tún qualify láti fi ṣe láti gba zaka àmọ́ rí bẹ́ẹ̀ ń gbà mí nítorí ẹni tó tọ́jú owó 200,000 yẹn láti bí ọdún kan ló ti tọ́jú owó yẹn ó lè fẹ́ tuntun ó fẹ́ gbalé ó fẹ́ gbalé ó fẹ́ gba ilé so ilé wo ló fẹ́ gbà tí ó rí tí ó gbà ní two hundred thousand pẹ̀lú àwọn ọmọ ìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nísìnyí yóò gbìyànjú torí ẹ̀ bẹ́ẹ̀ nísìnyí ó ní bùkátà pé ó fẹ́ gbalé ilé bẹ́ẹ̀ ni lára àwọn nǹkan tó jẹ́ nísìnyí accommodation lára àwọn oníṣìí òun rẹ̀ ló ti tọ́jú two hundred thousand kan pamọ́ láti last year tó kí ọdún kan lónìí a ní lọ sí èsì ẹ̀yẹn náà lọ́wọ́ zaka two point five percent yẹn náà one over forty yẹn náà yẹn òun àtúpariwo títa pé kí ni èyí náà qualify láti gba zaka o torí pé mo fẹ́ gba lẹ́yìn àbí mo fẹ́ sanwó lé lápòjú o owó lé tuntun tí máa gbé rẹ́ǹtì tí mo san ti dì í mo fẹ́ san rẹ́ǹtì mi ní ti tí láńlọ́ọ̀dù ń béèrè lọ́ọ̀lù tí rẹ̀ lówó two hundred thousand tí mo ní kò mo ti yọ two point five percent níbẹ̀ nítòkù yìí kò tówó lé gan àwọn àpótò pé ó qualify láti gbàgbà ká torí pé ní ìdí ẹ̀yẹn ní ìfagbọ̀ ọ̀ràn lọ́wọ́ lórí àdúgbò ṣe pé ó ṣàárẹ̀ ẹjọ́ níbi yàrá mílíọ̀n láti lè fi kírísẹ̀ àbí sáúdọ̀nà mẹ́rin láti lè fi kírísẹ̀ ó ṣe pé 200,000 tí ẹ̀rọ ń tọ́jú pamọ́ lábọ́jọ́ ọdún kẹrin díẹ̀ nínú nǹkan tó níbi láti lè fi ṣe ìwòsàn sẹ́ni mẹ́rin ó kọlifáì láti gba ìsàkà èyàn á máa yọ ìsàkà at the same time òun gan fún rẹ̀ ti kọlifáì láti gba zaka eléyìí wà bẹ́ẹ̀ just like zakatu fitiri ni zakatu fitiri ẹni tá a máa yọ fún alita ni zakatu fitiri ẹni tó sọ̀rọ̀ yẹn lé lọ́dún kó yọ òun ni gbogbo ẹni tó bá ní tí ó jẹ lọ́jọ́ ọdún gbogbo ẹni tó bá ní tí ó jẹ lọ́jọ́ ọdún sọ́dọ̀ ní ìlú ti sálíkà ni ó rẹ̀ fún ní nǹkan tí ó jẹ ní ọjọ́ ọdún so táwọn èèyàn bá yọ zakatu fitri yóò gbà á torí pé kálíkà ni wọ́n pẹ̀lú káàkiri kí ní tó ń bẹ lọ́wọ́ rẹ̀ èyí tí ó jọ lọ́jọ́ ọdún òun àtàwọn fámìlì rẹ̀ ó tù wọ́n lé ọ̀rẹ́ jù òun náà tún gbọ́dọ̀ yọ òun náà tún gbọ́dọ̀ yọ torí pé kí ní omi tó fún ọjọ́ ọdún ó ní lọ́wọ́ tẹ́yìn bá wáyọ ọ́tọ́ta ni ó fún èyí ó fẹ́ni tó jẹ́ tálíkà so kí la fẹ́ pẹ̀lú eléyìí ni pé ẹlòmí ò mọ̀ ẹlòmí yìí yóò yọ zàká ó lè tún kọlifáì láti gba zàká fẹ́ni tí ó kọlifáì láti gba zàká òun ẹni tó ṣe pé kò ń ṣe tálíkà àbí kò pọ́ọ̀lù ẹni tí ó fọ́ sí ìkanú àwọn ọjọ́rẹ̀ ti tẹ́ ìzàká tí ọlọ́mọwà sọ̀tánà olùkàyánà mẹ́sàn fún wa nínú alkùrán tẹ́yì so ọ̀rọ̀ òṣèkó sílvà àtìyànjú yìí bá wọn àfáà ní àlèpá wọn pọ̀ torí pé owó méjèèjì alọ́pọ̀lọpọ̀ àwọn àfáà sọ̀rọ̀ àwọn míì ní ara ẹ̀rí ka àti silver pẹ̀lú jíṣù ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bó ti ẹ̀jẹ̀ pé kí ni ìjẹ́ owó pa wọ́n pọ̀ ìjẹ́ owó pa pọ̀ náà àná gbọ́dọ̀ àti sílà máa ń tìyàn ná náírà àná yúrò àná pàṣálì sọ ayọ̀ kàkà wọn nígbà tí wọ́n bá tó dèdè àbí wọ́n tó dèdè alọ́pọ̀lọpọ̀ àwọn àpọ̀lọpọ̀ àwọn scientific academies wọ́n ti fẹ́ capital versus standard capital versus standard náà pẹ́sọ̀ ní kọ́lé náà bẹ̀rẹ̀ ní pé ok mo ní mo ní náírà mo tún ní pàmpani mo ní dọ́là ṣé àwọn àpá àkọsọ pé ká má dì í kí ká má pa dọ́là ẹ̀ pa gold àti silver papọ̀ tí wọ́n á sọ the same thing ní ẹni tó ní náírà àtẹni tó ní dọ́là fún àtọ̀dù pépè ṣé ìgbẹ̀yẹ ni àwọn náà gbà wípé àápa gbogbo ẹ̀ papọ̀ èèyàn sì yàn ní dọ́là tó ṣe kó wọ́ọ̀tù two hundred thousand nílé ó bẹ̀ ní náírà tó ṣe kó náà wọ́ọ̀tù two nílé ó ti ní nìsọ́ọ̀bù lọ́wọ́ ó ti ní nìsọ́ọ̀bù lọ́wọ́ báyìí àwọn àbá àtàníkà mọ́ta góòdù àti sílvà papọ̀ gbàtó ti ọ̀rọ̀ náírà àwọn ló sọ bẹ́ẹ̀ lọ so ibi àlèfà náírà papọ̀ mọ́ dọ́là àlèfà pọ̀ mọ́ yúrò so gbogbo owó tá a bá ní àpà gbogbo ẹ̀ papọ̀ àpà gbogbo ẹ̀ papọ̀ so ìyẹn jẹ́ ọ̀rọ̀ lórí gbólóhùn tí a fọ́ àṣọ wípé wọ́n yìí àgbà àbò والفضة في الزكاة عفا جودا تقولكو لكن بدون صوب فمن كان له مئة درهم wọ́n ní lápòjú ẹni tó bá ní 100 dirham wà á ṣọ́ra tó dànà ní tó ní dínárì mẹ́wàá kọ́bí ó fẹ́ jìn kún lè máa ní òrógbò níbi ìpínlẹ̀ wọn àwọn àti àgbéwá sí orí àwọn other currency tí a ń ná so rò pé àlàyé yẹn clear wọ́n ní wọ́n lọ zakata fi oró hatta takuna litijara wọ́n lọ zakata fi oró hatta takuna litijara wọ́n ní kò sí bàtà níbi road túra gbólóhùn tí wọ́n ń pè ní arj kí ló ń pè ní arj òun náà ni item oníkìní item so wọ́n máa ń pè àwọn kankan ní road tijara road àtijara túra gbólóhùn arj àti tijara rọ́lọ́ àtijára ó ní àwọn items tó ṣe wípé ara wọn nítorí ipa fẹ́ta wọn ara wọn nítorí pé afẹ́ta wọn ó ní wọ́n pè ní rọ́lọ́ àtijára so goose goose àwọn nǹkan tó ṣe wípé kí ni ara láti ta ó ní wọ́n pè ní rọ́lọ́ àtijára oríṣiríṣi nǹkan lára lálẹ́ra ẹlẹ́bíìsì irú ẹni ta ló ní 200,000 lọ́wọ́ àdẹ̀tí fọ́nsì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn apá silver standard ni wọ́n lò ṣèyàn kan wá ní 200,000 lọ́wọ́ báyìí sí ó wá mú 200,000 yẹn ni ó lọ sí ra wòsíwòsí tóun náà ń tà bóyá bí síìtì nǹkan kàmọ́ra wọn ló pẹ̀lú 200,000 tí ó ní lọ́wọ́ tó ní ẹ̀fì bẹ̀rẹ̀ bísínẹ́sì ó ń ra bisikíìtì yẹn ó ń ta ó ń ra ní ó ń ta ó tún lè gun owó yẹn kó tún fi ra nǹkan nínú kó tún ta owó yẹn ní ìjọ tó ní 200,000 yẹn tó ní lọ́wọ́ yóò máa kì déètì yẹn bó ṣe wọ́n fi owó 200,000 tó fi ṣe bísínẹ́sì ó ra bisikíìtì ó ra kìíní ó relé ó ń tún ta ó ra ó ń tún ta ọdún kan wá lọ lórí in tó ń ṣe ìrẹ́ni tàbí ó ń kọ̀nvátì 200,000 ó ń kọ̀nvátì ẹ̀dì commodity ó convert kọ̀nvátì commodity ó ń sọ di cash convert cash the commodity so ọdún kan wá lọ lórí rẹ̀ ní ìgbàkọ́dún kan lọ lórí ẹ̀ ó wo in ní stock O pé kò lẹ́ẹ̀ta iye tí o wọ̀ kò lẹ́ẹ̀ta iye tí zaka wọ̀ náà jẹ́bẹ́ kọ́ ní kó jèrè ó lè mọ́ jèrè kó ṣàfi má lẹ́ẹ̀ta iye tí zaka wọ̀ lẹ́yìn kan ara ní àbáǹra àwọn ọ́ndì tàwọn àbáǹra eléyìí tọ́dún kan fi lọ lórí iṣẹ́ tí tó ṣe ìyẹn ní bó ṣe rí àwọn nǹkan tó ń tún ta ọdún kan lọ lórí ẹ̀ àwa ó wo calculation bá ṣe ṣe ìgbà tí ó ṣe ó rí pé ọjà tó wà nígbà òun lọ́wọ́ báyìí àbí àti káàṣì tó wà lọ́wọ́ òun wọn less than two hundred thousand tàbí kò less than iye tí alójẹ́ ní sọ́ọ̀bù pípọ̀ ẹnìyàn yóò yọ two point five percent yẹ ẹnìyàn yóò yọ two point five percent yẹ wọ́n ti in tó tú omi both standards so the same thing náà ni ó máa ṣe tẹ́tẹ́ both standards ní ọlọ́pọ̀lọpọ̀ àwọn afá silver standard ni wọ́n mú tẹ́lẹ̀ yẹn lẹ́ni tó wà advisable one ó fi hàn lọ́kàn balẹ̀ nípa kí ní one million naira lọ́ọ́ lápẹ̀jú èyí wọ́n kàn máa balẹ̀ pé zaka ò tí wọ́ wọ́rà ọ̀gọ̀rọ̀ àwọn àbá àti pé zaka ti wọ́ torí pé ó ju wọ́ọ̀kì personal and instagram of tiva lọ so kí ẹgbẹ́ kankan fi ara balẹ̀ síbi tí ọ̀pọ̀lọpọ̀ àbá wà yẹn so ìtàpẹ̀ ní orúdù tìjára òun ni owó ta ní lójú ta fi ń rajà ta ń tún ọjà ẹ̀ta a fi ń rajà a ń tún ọjà ẹ̀ta afínrajà àtúntà títí tí ọdún kan fi wá lọ bá wa lórí ìkọta ìṣẹ̀lẹ̀ so tó bá ṣe pé awúta nígbà àti káṣà ní sábàbà méjì papọ̀ tó bá rí pé kò kéré sí ìsọ́ọ̀bù ní ọjọ́ yẹn ààyò 2.5% rẹ̀ tàbí ààyò 1 rẹ̀ tó lè yàn pè ní òródo tìjára náà ó ní tí wọ́n tún pè ní òródo alkíyà alkúnìyà eléyìí o ní àwọn nǹkan tó ṣe rí pé a ní items tó wà fúnfin fún pátánà yìí náà mo ní 200,000 lọ lápẹjúwe lónìí báyìí 200,000 naira ẹni mo wá rà amómú kó fi ra nǹkan kan lápèjúwe kánikó mo fi ra bí ọ̀kadà mo wá ń bu ọ̀kadà rẹ̀ àbí mo fi ra kẹ̀kẹ́ mo ń bu kẹ̀kẹ́ rẹ̀ mo ń bu fún personal use ṣé tí ọdún kan bá lọ lórí kẹ̀kẹ́ yẹn ṣé máa yọ zaka rẹ̀ ní ìlú yọ zaka rẹ̀ kẹ̀kẹ́ yẹn nìyí mo ṣe pé mo rà á mo tà á mo rà á mo tà á mo rà á mo tà á. ẹlòmíì sì ó lè fi two hundred thousand naira yẹn kó fi ra ya yóò ta kẹ̀kẹ́ fi ra nǹkan ta òrùlù tìjára nìyẹn wọ́n ra kẹ̀kẹ́ yẹn kú pátánà yìí ike. ọdún kan tí wọ́n lọ lórí kẹ̀kẹ́ yẹn ṣé yóò yọ zaka kò sí ike kankan lórí kẹ̀kẹ́ yẹn torí pé ìkẹ́ni afama use òun ló ń wà fún tí wọ́n á pè ní kí ni òróró àlùkẹ́yìá àti àwọn items tó ṣe pé èèyàn ní fún pátánà use ni ìgbà míì ó lè jẹ́ pé òróró yẹn ni òróró àlùjára ni àwìtàjì aláwọn nǹkan yẹn tó tọ́ ṣùgbọ́n àtà àfin rẹ́ǹtì ni àpèjúwe kẹ̀kẹ́ tí mo mú ó ra kẹ̀kẹ́ lónìí kẹ̀kẹ́ yẹn ni ó mọ fi rẹ́ǹtì fáwọn ọmọ kéékèèké tí wọ́n gùn kẹ̀kẹ́ so kò sí zàká lórí kẹ̀kẹ́ yẹn kò sí zàká ní orí kíni kẹ̀kẹ́ yẹn so ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó kú two hundred thousand tó wọ́ọ̀kì nìkọ́ọ̀bù tó fi ra kẹ̀kẹ́ tó tún ta ó rà ní òtútùn ta ó rà ní òtútùn ta èyí wù láàpọ̀ pé tí ọdún kan bá ti lọ lórí owó tó fi ra kẹ̀kẹ́ yẹn yìí tó ń tún tà yóò yọ 2.5% èyàn kan ra kẹ̀kẹ́ kẹ̀kẹ́ lè náà ra wọ́n kẹ̀kẹ́ yẹn ó ra personal use ní kò ṣe pé ó fẹ́ máa ń personal use ìyẹn náà kò sí zàkà lórí ẹ̀ ó tún ra kẹ̀kẹ́ náà kẹ̀kẹ́ yẹn ni ó rà oṣùkú mẹ́ta owó fún wọn fi rẹ́ǹtì ó ń fi kẹ̀kẹ́ yẹn rẹ́ǹtì ni ṣé bàtà wà lórí ẹ̀sùn sí bàtà lórí kẹ̀kẹ́ yẹn náà ṣùgbọ́n owó tó bá ń pa ń di kẹ̀kẹ́ yẹn tó wá sí pé owó yẹn ó ń tọ́jú ẹ̀ pamọ́ ó wá pé ìgbà tó wá tọ́jú ẹ̀ ọdún kan wá lọlé lórí lẹ́yìn ìgbà tó ń tọ́jú ẹ̀pá mẹ́yẹn ní ọdún kan lọ lé lórí tó ṣe pé lẹ́yìn ìgbà tọ́dún kan lọ lórí owó tó pọ̀ tó ti pa níbẹ̀ ní so a yóò yọ 2.5 percent kò ń ṣe pé kàkà òru nìyẹn owó tó tọ́jú pamọ́ ìjọba tí wọ́n ti ń tọ́jú ó tún dájọ́ oní 10 naira 20 naira títí títí òun ẹ̀dùn wá pọ̀ bí after bí four or five years òun ẹ̀sìn nìkan tó gbẹ́nu lé two hundred thousand naira tó ti tọ́jú so ọdún kan wá lọ lórí two hundred thousand yẹn nìyí gẹ́gẹ́ bá ti ń sọ káwọn gbà tó ti ń tọ́jú owó yẹn tó ti ń dájọ́ tó ti ń dájọ́ kò fọwọ́ kàn owó yẹn wá ti nǹkan tó pọ̀ lórí bó ti wọ́n bí two hundred thousand ọdún kan wá lọ lórí two hundred thousand yẹn yóò yọ zaka rẹ̀ onígbàgbẹ́ ṣe pẹ̀lú kẹ̀kẹ́ tó rà ìgbàkà owó tó ti ṣe kí ni tó ti tọ́jú pamọ́ tó ti pọ̀ lọ́dún kan wá lọ lórí ẹ̀ ìgbàkà yẹn ló yọba yẹn táwọn kan yìí ó pàtàkì kí èèyàn gbọ́ yí dáadáa sọ́ọ́dún sọ̀rọ̀ ń pa ìgbàkà owó asọ̀rọ̀ ń pa ìgbàkà nǹkan ọjà that is ọjà téèyàn ń pa ìgbàkà rẹ̀ asọ̀rọ̀ pélé tó ẹni tó ní ọjà ó dẹ̀ tún ní káàṣì lọ́wọ́ yóò pa méjèèjì papọ̀ ó ní ọjà ó dẹ̀ tún ní káàṣì lọ́wọ́ yóò pa méjèèjì papọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àbáyé sọ pé yóò pa góòlù àti sílá pọ̀ bẹ́ẹ̀ náà lẹni tó ní ọjà tó ń ta tó fẹ́ tà ẹ́ àtẹni tó ní káàṣì lọ́wọ́ bẹ́ẹ̀ lórí òṣìṣẹ́ yóò pa méjèèjì papọ̀ ni náà ẹni tó ṣe wípé ó kọ́lé tó ń gbélé rẹ́ǹtì fáwọn èèyàn ó kọ́ ilé ilé yẹn millions of naira ló ti kọ́ ó wá ń gbé ilé yẹn rẹ́ǹtì fún àwọn èèyàn ṣé zaka wà ń bẹ́ zaka ò sí lórí ilé yẹn but owó tó ń gbàjọ lọ́wọ́ àwọn èèyàn wọ́n bá lọ lórí owó yẹn ó ṣe ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò yọ zaka owó yẹn lọ́tọ̀ ṣùgbọ́n ilé tó kọ́ tó kí rẹ́ǹtì yẹn kò sí bàtà lórí ilé yẹn owó tó gbà ń tó tọ́jú tọ́dún lọ lórí ẹ̀ tí ó dẹ̀ kéré sí ìfọ́ọ̀bù sílvà yóò yọ ọ̀bẹ yóò yọ ìtàkà rẹ̀ náà aláwọ̀ afá mi sọ wípé tí bá gbowó lẹ́yìn in advance yọ eré wọ́n pọ̀lọpọ̀ àwọn afáàgbà ìṣe yorùbá báyìí nàìjíríà lópin ìgbà tí ọdún ò bá tí ì lọ lórí owó tí yẹn gbà yẹn tàkì òtí ìjọra yẹn lórí ẹ̀ fún owó yẹn tó ti sọ bí ẹni tó gba one million naira lọ́wọ́ tẹ́nẹ́ntì one million naira tó ti sọ bu ìwà ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn afáàgbà tó ti ìjọra yẹn lórí owó yẹn torí kí torí pé owó yẹn ní ọdún kan ò tí ì lórí ẹ̀ lọ́dọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala àwọn sọ pé tí kò ṣe pé owó lé ọdún kan nìyẹn gbà ní one million naira yẹn ó ti gbà yín advance tó yóò yọ ìsàkà two point five percent tí ẹ bá ṣe ó wà òkè ṣùgbọ́n ìjọpọ̀lọpọ̀ àpá abẹ́rẹ́ lórí òní pé fáìn ó ti gbowó yẹn ṣùgbọ́n ọdún kan ò tí ì lọ lórí owó yẹn jù sòkòtì sí ìgbàkà ní orí rẹ̀ na lára àwọn nǹkan tí àwọn èèyàn máa ń béèrè ẹlòmí ìsù ó lè jẹ́ pé ó ní àwọn irinṣẹ́ kan tó fi ń tòjú ìsì àwọn nǹkan kan látòjú rẹ̀ àbí tó máa fi ń bá àwọn èèyàn ṣiṣẹ́ bí ẹni tó ní ọkọ̀ ó ní mọ́tò mọ́tò yẹn ni wọ́n fi ń kó èrò kó ṣe kó fi rẹ́ǹtì mọ́tò yẹn ló fi ń ṣiṣẹ́ ló fi ń kó èrò ṣé tàbá lórí mọ́tò yẹn kò sí wà lórí mọ́tò yẹn lápòjúwe kéèyàn ní machine tó fi ránṣọ lápòjúwe bí a machine yẹn lápòjúwe owó machine tó nǹkan bí five hundred thousand lápòjúwe àríkò five hundred thousand ní ó ju ìṣọ́ọ̀bù lọ àti ó ju ìṣọ́ọ̀bù sílvà lọ láti ní ṣàpòjúwe látẹ̀sẹ̀ bọ̀kù sígbà ká lórí machine yẹn ni kò sígbà ká lórí ẹ̀ torí pé kò ń ṣe kó fẹ́ ta machine yẹn ló fi rà á ṣùgbọ́n owó tó bá pa látara iṣẹ́ tó fi machine yẹn ṣe tó rẹ̀ pọ̀ tó tó ní sọ́ọ̀bù two hundred thousand ká sí lálẹ́ yìí títí sílvà ọdún kan wá lọ lórí ẹ̀ yóò yọ two so eléyìí jẹ́ nǹkan tó pàtàkì sí ọ̀rọ̀ tí àgbọ̀yé inshallah àtúnmọ̀ tẹ̀síwájú lé ọ̀rọ̀ òróró tìjára látúgbọ́n kan tí àpá àsọ wọ́n bí mo ṣe ń yà díẹ̀díẹ̀ yìí ó necessary kí ìkẹyìn kó lè bá lò ká lè bá gbọ́yé dáadáa فضل الله سبحانه وتعالى يتأسلنا صلى في البصار وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك نعم Anything? Tó rẹ̀ndà service. Náà kí ni ìdàkẹ́ ni tó rẹ̀ndà service? Àwọn ẹni tó rẹ̀ndà service. Oríṣiríṣi ni service. a lè sọ pé kì í bàtà ẹni tó ń ṣiṣẹ́ oṣù ẹni tó ń ṣiṣẹ́ oṣù náà ń gba sáfíìsì èèyàn kan ṣiṣẹ́ ń kọ́mpù kan ní sí ó ń gba bí wá dé four hundred thousand àbí àti sọtúgbà ìpínlẹ̀ ní lápòjú òun ní machine tó fi ń fọ aṣọ fún àwọn èèyàn ní kò fún gbàká lórí machine yẹn ṣùgbọ́n ó tó gbàjọ ń bẹ́ nìyí tó bá ti kó yẹn ó ń ṣẹ́kù kò ń ṣe kó fi ń jẹun tán kò ń ṣe kó fi raṣọ àti oyin ń ṣẹ́kù ó wá ń tọ́jú oyin ẹ̀pamọ́ tọ́jú ẹ̀pamọ́ títí tí oyin ẹ̀tú ọdún àti two hundred thousand oyin ẹ̀gbà tó wá ní pé oyin ẹ̀pọ̀ ọdún kan wá lọ lórí owó yẹn nìyí lórí yẹn ti pọ̀ so yóò wá wo iye tó jẹ́ ní sọ́ọ̀bù ní ọjọ́ yẹn yìí àbí láti ibi ọdún kan náà lórí yẹn ti pọ̀ àbí ká fún ọdún méjì yẹn náà so yóò wo ní sọ́ọ̀bù kí ni ní sọ́ọ̀bù ní ọjọ́ yẹn wọ́n ẹgbẹ́ ní sọ́ọ̀bù nígbà tó calculate nǹkan bí one kí la tó no kò ń ṣe ti gold àti ní kánú ti silver bí a bí one fifty four one fifty three point plus ló jẹ́ one fifty four pátójú o so ó rí pé owó yẹn ni ó tó ìròyìn àbójú bẹ́ẹ̀ lọ èyí rẹ̀ ti fún five percent so kò ń ṣe ti ní washing machine yẹn gẹ́gẹ́ ní zakawa ó rà á wípé kó mọ̀ ti ṣiṣẹ́ ni kò ń ṣe kó ra washing machine pé kó ń ta gbòròpóyé tàbí tó rà àkókò tún ta owó tó fi rà ní owó yẹn àmà fọ́lú ẹ̀ lọ tó bá ra machine tó ó ṣe fún àtùmọ̀ fọ́lú ẹ̀ náà tó bá kọ machine yẹn di cash padà àtùmọ̀ fọ́lú ẹ̀ ìgbà tí ó kó owó yẹn gbẹgbẹ jọ òun làwọn ní oúnjẹ dé kò ń ṣe ìgbà tó ta ó ṣe ìgbà so owó yẹn ó convert rẹ̀ di commodity ó convert commodity di cash ó convert cash bó ṣe ń lọ yẹn ni tó bá ní pé ó tó ọdún kan nígbà tó kó owó yẹn jọ àásọ pé kí ni kó yọ tó convert ìtẹ̀sẹ̀ ẹgbogbo tó ní machine yẹn àti cash wá ní gbogbo ẹ̀ yóò kà pọ̀ yóò pa gbogbo ẹ̀ papọ̀ yóò rẹ̀ yọ two point five percent yẹn tó ta nìyẹn ṣùgbọ́n ìbọ̀ra machine láti lè mọ ti ṣiṣẹ́ ìyẹn ti lọ nìyẹn owó tó bá pa jáde lára iṣẹ́ tó ṣe tó wá lọ tọ́jú ẹ̀ èyí tó bá ti jẹun bẹ́ẹ̀ tó gbé aṣọ sára ìyẹn ti lọ èyí tó tọ́jú pamọ́ bí ó ti wá tọ́jú ọ̀tún bí ọdún kan ẹ́ àmì tí sọ̀rọ̀ lórí ẹ̀ pé ó ń lọ́jọ́ ọdún méjì tó bá fojú wo sí ẹ̀yìn pé àtàtàkì ẹ̀ ní kí ní ìmọ̀wọ́ bí orí 200,000 ní tó ti di bí yá bí 200,000 ní jẹ́ntì ẹ̀ wò sọ́yìnbà tó wò àmọ̀kọ́dún kan ti lọ lórí two hundred thousand tó tó láti ẹ̀ ni so èyàn nífi yóò yọ two point five percent owó yẹn mo rò pé so kò ń ṣe tó rí matthew bọ̀ torí owó tó kó jọ ìfẹ́ǹtì náà lẹ́ni tó ń ṣiṣẹ́ oṣù ó ń ṣiṣẹ́ oṣù wọn sọ five fún lóṣù ó jẹun ó yọ gbogbo ẹ̀ owó lé owó kìníkà ó ṣẹ́kù 200,000 lọ́wọ́ rẹ̀ every month ó ń save 200,000 naira sẹ́gbà tí ó máa fi ní following year that same month owó tó save lápẹ̀bí e èyí haram ní last year àti kó sínú Muharram ní báyìí ó tún fẹ́ 200,000 tó save ní haram last year ọdún kan ti two hundred thousand yìí sí so yóò yọ two point five percent ti owó yẹn ní mọ́tì èyí tó sẹ́ẹ̀bù ní sọ́fà tó wá fún mi sọ́fà rù tó tẹ̀lé ẹ́ ó túmọ̀ sí pé ọdún kan ti lọ lórí tó sẹ́ẹ̀bù sọ́fà rù yẹn náà yóò tún lọ two point five percent yẹn èyí tó sẹ́ẹ̀bù ní oṣù tó tẹ̀lé èyí tó sẹ́ẹ̀bù lóṣù tó tẹ̀lé tó bá ti gbọ́dún kan lóṣù yóò tún yọ tún yẹn náà àwọn akọ́kọ̀ọ́ èyí tí ọdún kan ti lọ lórí ẹ̀ ìtọ́dún kan ti lọ torí pé everyone ó ń lè wù ilé tó tó ní sọ so wọ́n ní kò ṣe kẹ̀kọ́ kú fojú wò ó kó mú oṣù àkọ́kọ́ oṣù Muharram yẹn kó wá yọ gbogbo zaka gbogbo yìí tó ti gbà àti ti sọ́fàrù ní rọ̀bí lọ́wọ́ rọ̀bí sáárì tó ti kọjá kó bẹ̀ kó yọ gbogbo ẹ̀ tó gbọ́jẹ́ pé kí ni sọ́fàrù ò tíì dé rọ̀bí lọ́wọ́ rọ̀bí sáárì ò dé jùmọ́lá eh, sáárì ò tíì dé kó yọ gbogbo ẹ̀ in advance so ìyẹn máa dé kó rọrùn fún so ó ti yọ zaka gbogbo ti láti yẹ gbogbo oṣù láti yẹ tí so fẹ́ rí mu ní tó ń sèwù tó ní sọ́ọ̀bù so ó ti yọ gbogbo oṣù kọ̀ọ̀kan ní títí láti yẹ láti náà fi dára ẹ̀ láàmú pẹ̀lú wíwèrè oṣù sáwò kókè rọmọdán lòún fẹ́ mú ni wọ́n máa yọ ẹ̀yọ́ rẹ̀ tó bá wò pé òun náà fi ìfẹ́ ṣe orí oṣù yẹn náà fẹ́ mọ ẹyọ́ sí tó ṣe pé iye tí mò ń sèèbù ní every move ó tó kí ó ní sọ so ó túmọ̀ sí pé ní Muharram yóò yọ ti Muharram last year ẹ́ sọ́fàr yóò yọ ti sọ́fàrù last year ẹ́ Rabiul Awal yóò yọ ti Rabiul Awwal last year lókùnmọ̀ tó yẹ pé iye tó ń sèèbù ó tó ní sọ́ọ̀bù lẹ́yìn tó gba 200,000 200,000 tó gbà òun náà ni ó nà kò tún kò tó náà ni 200,000 tó gbà ó ti sanwó kó ọmọ sanwó ilé sanwó ilé ó tún wá ṣe gbà kó yọ tó wá tó fóònù torí rẹ̀ ní fi àrùn ní kó yọ gbà kó owó oṣù pòròpóyé so kò sí bàtà níbi owó oṣù téèyàn ń gbà ṣùgbọ́n owó téèyàn ń gbà ń bẹ́ẹ̀ tó bá tọ́jú ẹ̀ pamọ́ tó dẹ̀ tó ní sọ ọdún kan wá lọ lórí ìsọ́ọ̀bù yẹn yóò yọ gbàtà owó yẹn orúkú so kò jẹ́ bó ṣe jẹ́ yìí Allah سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته